ẹ̀kọ́ kẹrìndínlọ́gbọ̀n rírìn nínú ìmọ́lẹ̀ kí ẹnìkan tó gba Jésù gbọ́ ó dàbí ẹni tí ó wà nínú àwòrán yìí tí ó ń rìn nínú òkùnkùn ó ń kọsẹ̀ ó sì ń ṣubú ní ìgbà mìíràn nítorí pé kò ní ìmọ́lẹ̀ tí ó lè tọ́ ọ sí ọ̀nà nígbà tí a bá gbẹ́kẹ̀lé Jésù Olúwa a dàbí ọkùnrin tí ó ń rìn ní ojú ọ̀nà ní ọ̀sán gangan ẹni tí ó lè rí ibi gbogbo tí ó bá ń lọ kò lè ṣubú bí ọ̀nà náà tilẹ̀ rí pálapàla jésù wípé èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ó fi ẹ̀mí mímọ́ fún gbogbo àwọn tí ó gbàgbọ́ kí ó lè máa tọ́ wọn sí ọ̀nà rẹ̀